no no yeah no ah ibẹ̀ yẹn náà àṣírí come stand stand dada come come lọ gbé chair ọkọ yẹn wá mọ́mì ẹ̀hẹ̀ gbé chair tó wà ń bẹ́ yẹn wá please come mọ́mì come o ṣáà gbé síwájú báyìí put it here put it here àròlé um, àṣírí put it here here is oh no àṣírí here let it face me like this go and bring another chair like that lọ gbé wájú àròlé. Just come to sir. Small. Now put it there. The two mothers, and you now sit down. I do go say yín bẹ́yẹn, ó dà bẹ́yẹn, mm, ó wonderful. Wọ́n mi ẹ jókòó, ẹ wọn ò yindi. yí àgàmọ́ yín ń dì í, ẹ Now, mommy, I told them to feed. She mo kọ́ she. ń ṣe? Wọ́n rí mi fi gan, wọ́n kiss ní ṣáá mọ́mí mi ò bínú o nǹkan tí wọ́n ṣe táwọn èèyàn rí yẹn wọ́n wá ṣe káwọn èèyàn rí ní gbangba now you will kiss your wife for ten seconds my count ten seconds DJ will play something very soft very light please má fọ rárá má fọ mọ́mí gbàgbé o ti àná tó ní kó má dọ̀bálẹ̀ forty two wọn ò mọ̀ hold your wife grab her hold her very well níbi tí mọ́mí àti fílẹ̀ àròlé mọ ṣe ṣá prọfẹtì eléyìí no ibi tí mọ́mí àti fíìlì ẹ̀ lára ah! kàtà wá. now hold on hold on hold on go go now hold him where his mom will feel it. <laughs> wait o oh. now you will kiss your wife for ten seconds ten seconds mommy ẹ má ra dúró o mọ́mí ẹ máa filẹ̀ o àròlé ń jètè o ah mọ́mí ara yín á bù má ṣọ́ wait ta díje náà tù ó dọ̀nù ẹ mọ́mí mo mọ̀ pé yìí ló jọ àròlé mọ́mí ẹ fèsì mọ́mí tẹ́ mọ́mí mọ́mí tẹ́ mọ́mí mo ń bọ̀ àṣírí dà second mic dà come I hold this microphone come I hold mọ́mí you will now tell mommy say ọmọ mi máa jètè ọmọ yín ẹ dẹ̀ máa láìkẹ́ ẹ̀. ọmọ mi máa jètè ọmọ yín ẹ dẹ̀ máa láìkẹ́ ẹ̀. mọ́mí ọlọ́run tẹ́ ẹ̀ bá ti láìkẹ́ ẹ sọ pé mo àlè mímí. àròlé don't disappoint me má tójú tì mí mọ́mí ẹgbára dúró. one two and go. ah mọ́mí kámẹ́rà ẹgbẹ́ tí kámẹ́rà sójú mọ́mí ah ah mọ́mí ah mọ́mí oh mọ́ ah àròlé o ṣé o ojú òní tiẹ̀ o ṣé àwọn bíi ọmọ ọ̀run wọ́n tẹ̀ lẹ́yìn ábúrámù ọ̀run wọ́n máa tiẹ̀ lẹ́yìn ah mọ́mì ẹ̀ má sunkún mọ́mì ẹ̀ stop jọ ábúrámù máa tẹ̀lé ẹ̀ àròlé fún lóyún àròlé tètè ẹ̀ ah òṣì àròlé òní ṣorí burúkú wọ́ márẹ́jì ìyàwó ẹ̀ fi lú ọdún ìgbọ́mọgbà mọ́mì ẹ̀ má sunkún sí ẹ̀. tiẹ̀ lẹ́nu bó o ṣe dojú ti mọ́mí ojú òní tiẹ̀ o ṣe àròlé àròlé o ṣe àròlé o ṣe àròlé o ṣe àròlé o ṣe àròlé o tó o àròlé o tó o má ṣàṣe jù o àròlé o ti tó o ojú òní ti pọ̀ o ó ti tó o àròlé o tó o àròlé o àròlé o àròlé o àròlé o àròlé o àròlé o. Amen àwọn ilé kò lè mọ pé tí ó lè dé ńgbà tó ń ṣe lọ́wọ́ bàbá arúgbó ló pàṣẹ kábíyèsí tó ń fi ilé ẹ̀ ó jí ọ̀pá yẹn yá ó mọ́mí ẹ̀ ṣe o ẹ̀ má bínú o mọ́mí ṣe láìkí ẹ̀ ó dáa ní o tàn microphone yìí hmm, tàn dáadáa fún mọ́mí lélẹ́yìí mọ́mí wọ́n ní ṣe láìkí ẹ̀